إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كبيرا عباد الله فمرحبا بشهر الله العظيم شهر رمضان الكريم الذي فيه نقيم ركنا من أركان الإسلام وهو الصوم فقد جاء في صحيح مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل كل عمل ابن آدم له إلا الصيام فإني فإنه لي وأنا أجزي به والصيام جنة فإذا كان يوم صوم أحدكم فلا يرفض فلا يرفض ولا يرفض يومئذ ولا يسخر فإن سابه أحد أو قاتله فليقل إني مرء صائم فهو شهر عظيم شهر نتمنى من كل مسلم أن يوقي نفسه من دخول من دخول جهنم وأن يكثر من أعمال الخير قال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وهو شهر لا يصوم فيه إلا مؤمن ولا يحصل المؤمن أيضا على الأجر أو لا يحصل الصائم على الأجر إلا بعد تحقيق التوحيد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال سبحانه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما فهو شعر لصوم فيه فضائل فيه فضائل جمة وفي هذا الشعر أنواع متعددة متعددة من العبادات التي تحث الشارع على القيام بها منها وعلى رأسها التوحيد وما يلحق بها من الاعتقادات الإسلامية وبعد ذلك العبادات القلبية كمحبة الله ورجائه وتوكل عليه ومع ذلك أيضا العبادات اللفظية كالذكر والدعاء وكذلك في الإكثار من قراءة القرآن وهو شعر أنزل في القرآن ومن العبادات أيضا العبادات البدنية وعلى رأسها الصلاة في أو في أول أوقاتها وليس من المستحسن بل وليس من الدين أن يكون أن يكون الإنسان صائما ولا يصلي يؤمن بالله تعالى ويصوم في شهر رمضان ولا يصلي أو يقوم بالصلاة في شهر رمضان وحده ولا يصلي بعد ذلك إلا نذرا فالعبادات البدنية يحث عليه يحث عليه الإسلام يحث عليها الإسلام في هذا الشهر قال منها ليس أن ننقطع عنها بعد رمضان ومنها أيضا لعمرة أداء العمرة إذا تيسر فإنها في بعض روايات الحديث تعجل حجا وفي بعدها تعجل حجا مع رسول الله صلى الله عليه وسلم ومنها ومنها عبادات المالية من الزكاة وغيرها والصدقة التطوعية وليس من الإسلام ولا من المستحسن تأخير الزكاة إلى وقت رمضان وإنما تجب في أوقاتها بل أفتى العلماء في من اشتبى عليه وقت أداء الزكاة أن يحدد رمضان إن حب ذلك تخلصا من حقوق الله تعالى وحقوق العباد وكذلك إفطار الصائم فلك الأجر فلك مثل أجر الصائم إذا أفطرت إذا فطرت صائما كما جاء بالحديث adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí agbàgbé kò sí ẹnìkan tọ́lẹ́tọ̀ sí ìjọsìn àfi òun nìkan ṣoṣo àti bàbá ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ti ní kí ọlọ́ọ̀bá kí ọba wa kẹ́ kí ọba wa gẹ́ àti àwọn ará ilé àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ́ òtọ́ wájú rọ̀ mọ́ Islam tí ó jẹ́ ògbéǹde kọlọ́run jẹ́ kí èmi àtẹ̀yìn tọ́jẹ́ pé inú rẹ̀ náà la máa ń gbé orígun kan dúró ní orígun ẹ̀sìn Islam òun náà ni ààwẹ̀ kó dídí oṣù kan ọlọ́run kó ṣe gbígbà rẹ̀ ní ìrọ̀rùn fún wa kó sì gbà á fún wa gbogbo tí máa ba iṣẹ́ jẹ́ ọlọ́mọdé ọba jẹmọ́ wa lọ́wọ́ níwò yí àná ládára gbére fún ó tó ti dé padà ọlọ́run kó jẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé láàyè àti dálàáfíà ara ẹ̀yin ẹrúsìn ọlọ́run oṣù ńlá ni oṣù yìí oṣù tí anabi wa sallallahu tó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wa ń pa rẹ̀ kọ́mọ pé a máa ṣe àtẹ̀wọ́ yọ wà á ti wá lọ tán ìjọ tí wọ́n a ah, òun ò nínú Ramadan nínú ọdún 1447 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam kí a gbìyànjú láti fi ọ̀pọ̀lọpọ̀ ìbádà nú ẹ̀ ìbádà ta ní bùkátà sí òun náà ni ìbádà tó ṣe yí pé èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ yóò sì tó máa tẹ́ lọ tó tó wá pọ̀ nínú ṣíṣe rẹ̀ nínú Ramadan kọ̀bá ìsìn wa mú kọ̀bá làátá ìwa mú kọjá pé kéèyàn ọjọ́ ìpè ìsìlọ́run rẹ̀ nínú Ramadan nìkan ló fi sí kọmọ wa gbàwẹ̀ láì kírun kọmọ gbàwẹ̀ láì ní àtìdà tó dáa nípa Islam.

kí ni ọ fà á nígbàtí ẹ̀ bá jẹ́ pé tawhid kò dúró lọ́kàn rẹ̀ túláàsì ni ẹni tó bá fẹ́ kí àwẹ̀ òun kọ́ jẹ́ àtẹ́wọ́gbà wọn ju ọlọ́run àtàwọn sẹ́mì náà ti ń ṣe nínú Islam ọgbọ́dọ̀ lọ mọ́ ọlọ́run lọ́kan kó fi rìn rẹ̀ gbogbo tí wọ́n bá ìmọ̀ ọlọ́run lọ́kan jẹ́ ọgbọ́dọ̀ mọ́ ṣẹlẹ̀ sí i tẹ̀lifọ́lọ́ ọba àlejò ọlá wa pé wàá máa kàlákùrì jíńdáwálé ní sáyé láàlì kò sí torí nǹkan kan tí mo fi dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àjẹnú ju wípé kí wọ́n á máa sin èmi ọlọ́run lọ èmi ọlọ́run nìkan mo ní kí wọ́n wá máa sìn àwọn onímọ̀ sọ pé illa liya'budun ìtumọ̀ náà ni illa liyuwahhidun kí wọ́n mọ èmi ọlọ́run lọ́kan torí ẹ̀ lọ́lọ́run fi dáyé ló fi dá sánmà ló fi dá ilẹ̀ ló fi dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́mọ ẹ̀dẹ́ ní ìyọlẹ́ mọ̀ pé ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni tọ́lẹ̀tọ̀ sí ìjọsìn yọ wàá mọ sí ọlọ́run pẹ̀lú nkí ọlọ́run ọba àlejò ọlá tó ṣe ní ìlànà kalẹ̀ tó fún àwọn ànábì ọlọ́run tọ́jẹ́ pé nínú ẹ̀ náà ni ààwẹ̀ tá a wà nù rẹ̀ yìí inú ẹ̀ náà lọ́wọ́ ọ̀rọ̀ wa nù sọ́yìn Muslim látọ̀dọ̀ Abu Hurairah nínú hadithul qudsi oní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ yìí pé ọlọ́run ọba àlékiọlá ọ sọ̀rọ̀ yìí pé kullu amal ibni adam lahu illa illa siyam gbogbo sẹ́tì ọmọ ànábì adam ọba ṣe ńlónìí àyàfi àwẹ̀ nìkan fa innahu li àwẹ̀ yẹn ìmímú ní àwọn ọ̀jọ̀gbọ́n náà àwọn onímọ̀ wọ́n sọ wípé èmi mo ní òní wípé ìdọ́ fọ́tò tẹ̀sírì ìfi àpọ́nlé fún àwẹ̀ gbogbo sẹ́ta bá ti fún ọlọ́run ọlọ́run náà ló ní. ṣùgbọ́n àpọ́nlé tó wá wà fún àwẹ̀ lọ́lọ́run ọba àlekọ́lá ló wá fi kì sí ara rẹ̀ ń bí ọ̀rọ̀ yìí ipe fàyín náà hùdí wa ana àjèjìlé èmi mo ní èmi náà màá sì san mọ́mìnì lẹ́sàn lórí rẹ̀ ọ̀jọ̀gbọ́n náà mọ̀ wípé àwẹ̀ gbígbà yẹn ó wà láàrin èèyàn àtọ́lọ́run kìí ṣe èèyàn tí èèyàn ẹni tí bá ń kírun àlèdí pé ń kírun kò sí ń tá a fẹ́ sọjú pé mùsùlùmí lọ ẹni tí ń sàlùwà láàrin náà ẹni tí ṣe ájìdí ń ṣe làbẹ́ẹ̀kà àárín náà rí táwọn náà bá ń bẹ́ẹ̀ ṣùgbọ́n àwẹ̀ èèyàn tẹnu kúrò ní ṣùgbọ́n tí ń gbà àwẹ̀ gẹ́gẹ́ láàrin wọn àtọ́lọ́run èmi ò jíjẹ́ ọlọ́run sọlọ́lá àríwọ̀ sálọ ní sàlàyé fún àìjó lọ́rọ̀ ọlọ́run tó sọ ní pé ilẹ̀ fìyà àfà ìnà hùlí wà ní àjèjèlé èmi mo ní àwẹ̀ láàrin mi àtẹrù mi lọ́wà èmi náà ní ti lẹ́sàn bó bá jẹ́ kọ́ tó tọ́ àbọ̀ rẹ̀ jẹ lẹ́yìn ìgbà náà lọ́lọ́ọ̀bà lè sọ láwàá sọ pé wọ́n mùdúnnà àwẹ̀ tẹ́ ń gbà yìí bí a wà lọ́jẹ́ ìdáàbòbò lọ́jẹ́ kù níbi iná kọ́lọ̀kọ́sọ akó níbi iná inú okùnfà tí ó ju awọ àjẹ́nà ọlọ́run òun ni àwẹ̀ jẹ́ inú tí ó sì dáàbòbò wà kó níbi iná iná ni àwẹ̀ yìí lọ́jẹ́ ọlọ́run wa sọ yìí pé bá ń kó jìnà sí ọ̀rọ̀ sọkúsọ àbí kọ́mọ̀mọ́ kí bòsí níbòsí tí a gọ àtòjà ìlíyà ẹnìkan bá ti ẹ̀wà ń bú àbọ́ntọ̀ ti ẹ̀fẹ́ bá dání kọ́sọ̀fọ́sọ́ntọ̀ bódìlẹ̀ wípé ìlú mú ǹsọ ẹ̀mù èmi jẹ́ ẹni tí ń gbààwẹ̀ fún ọlọ́run bá àlejò ọlá aláwẹ̀ ni èmi ẹ̀rí pé àwọn míì náà wọ́n pé á ah, ẹ̀sìn ti báyìí nínú àwẹ̀ lẹ́jọ wà ìbàjẹ́ tí ọ̀dá nínú àwẹ̀ ọ̀dá lẹ́yìn àwẹ̀ náà ṣùgbọ́n àsìkò àwẹ̀ jẹ́ àsìkò training àsìkò ìtọ́jú ẹni ìrí ara ẹni kó fi lè mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó ń dá ìfẹ́ ẹnu ara rẹ̀ fi ń ṣe ọ̀rọ̀ fún ọkọ̀ jáwọ́ kù mẹ́ lókùgbà tó bá lè gbìyànjú nínú àwẹ̀ tó ọ̀sọ̀sọ̀kúsọ tó wùwàkiwà tó mutí tó ṣe dìnnà tó o mú dúkìá onídúkìá lọ́nà tí ọba dá tó o ṣe tó ọ lọ síbi tẹ́tẹ́ títa lásìkò inú àwẹ̀ lásìkò Ramadan ajẹ́pẹ́ ìpadà abẹ́rẹ́ ìpadà ti fẹ́ nú ni ìpadà pé ọgbà ọgbàfà fún ṣàìtàn fún èsù nìyẹn torí ẹ̀ ló fi jẹ́ pé nínú àmì téèyàn obìnrin yìí gbé ọlọ́run ọba àlejò ọlá ọgbà àwẹ̀ èèyàn òun náà ni pé kó tún lékún ìbẹ̀rù ọlọ́run nínú àwẹ̀ àtìlẹ́yìn àwẹ̀ bẹ̀rù ọlọ́run bá rẹ̀ bá ti lékún tí ìbáadà rẹ̀ tí tẹ́lẹ̀ tó lékún nínú àwẹ̀ tó tún ń àmì ọlọ́run bá ọlá ọgbà ìbáadà rẹ̀ nìyẹn ọlọ́run ààwẹ̀ tá ń dà ọlọ́wọ́ bá lè gbé láti sọ fún wa igbe tó ń fẹ́ ká ní mẹ́ o náà ni la'allakum tattaqun kẹ́ẹ̀lẹ́kún ní ìbẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀lẹ́kún ní ìdáàbòbò kúrò níbi iná ọlọ́run kẹ́ẹ̀lẹ́kún ní ìdáàbòbò kúrò níbi ìyà ọlọ́run bá lè jọlá kẹ́ẹ̀wà sọ yí kó ń bi ìlàhílò ọjọ́ ìdàlìkìyàmà àti fìtínà nù sàárè o náà ni sísíra ta ní kẹ́ síra kọ̀sẹ́nì tí ó síra yẹ àti múmi ní òdodo ìgbàgbọ́tẹ níyẹn ẹjẹ́ kó tún gbèrú sí kẹ́ẹ̀sì náà sí náà bá nínú àwẹ̀ ni àti ní ẹ̀yìn àwẹ̀ láti pé ohun gan fúnra ara àwọn ohun tó níbẹ̀rù ohun tó kẹ wá sọ̀rọ̀ ayé torí pé òun lé ní ìyà òun pọ̀ láàánú tó tọ́ ṣùgbọ́n ìyà òun ó lé ọkọjá bẹ́ẹ̀ ààwẹ̀ yìí a ti sọ pé ẹnìkankan ò ní rí ẹ̀san lórí ẹ̀ àfi ẹni tó bá ti rí pé ó ti dúró lórí

ó ní sàlí ní má torí fàyí ní ilá ọgbẹ̀ni àǹtí mi náà lọ ìṣe yà áwùká máa bá lọ́kọ́ lọ́la àyè òṣèlú ó ní tán bá ń fẹ́ nínú dúkìá mi ìwọ Fátímà tètè béèrè ní ìsìn o torí ìní rọ̀ ọlọ́rọ̀ kú bí ìyá ọlọ́run tó wádà lè ọmọ rẹ̀ yẹn o fàyí ní ilá àǹtí mi náà lọ kọ̀sáǹfà ní kí ọjọ́ wọn àti ọmọ òjijì ọlọ́run dé lálìkì yá mọ́ oníkòsí ńdọ́jọ́ kálukú pẹ̀lú iṣẹ́ rẹ̀ ní bóòlù ẹnìkan wà tó wájẹ́ pé ó ní àǹfààní à ọgbọ́dọ̀ mọ́lọ́ ọ̀ǹtara rẹ̀ jẹ àsọ̀pẹ́ àṣà tí ọ̀dà ẹnìkan wá ń sọ fún mi pé lágbájá àfa ńlá mọ̀ ni kódà ó tún káwọn àfa àti ẹgbẹ́ náà ń dé pípọ̀ àmọ́ ìjẹ̀rí àjẹ́ oníṣẹ́ <laughs> ọmọ jẹ̀ríà ni nígbàtí yẹn bá ọmọ jẹ̀ríà tí ọba lò orí bí ọmọ náà lọ wà ẹni tí ọba ti mọ ẹtọ́ wá ti mọ òfin ọlọ́run tí ò lò òun àtẹni tí ọmọ wọn ti jọjú bákan náà kódà ti ẹ̀tún wọ́ọ̀t torí pé òun mọ̀ òun wá lò ó dàbí ṣe ìpáhùn ọmọ títóbi ọlọ́run tọ́lọ́ ní kọ́tẹ̀ bá fún ádámọ̀ tí wá ń wá wà wí tó lò ju ádámù lọ kò wo àtẹ ńtọ́ pàtẹ mọ́ kò pa á mọ́ àwáwí ìfẹ́ nu tiẹ̀ ni wá bẹ́ẹ̀ náà ni àwọn àfáà yẹn ti kànú síra ọlọ́run ti kànú sínú ànábì sallallahu alaihi wasallam inú ní pé táwọn bàbá ọba tí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ni adégbẹ̀bọ̀rẹ́ kò sí bí sí islam òdodo bá wà tẹ́bù onímọ̀ kátẹ̀lẹ̀ kò sí ìlàyé gbogbo bí sí islam bí bá ti dé ẹbọ bóò ni wọ́n tó wá gbọ́ra láàfá ìsìn ó kúra ní ìmáàmù ọwọ́ àjẹ́ yìí pé yọ wà ní ọ̀rọ̀ ìlú tọ́jà pé ò lè ṣe àbíkọ́ ọ̀sẹ̀rú sí wọn kó o ṣe bí ọ́n bẹ́ ẹlòmí ọkọ̀ pọ̀lẹ́nu ẹlòmí òde kùránì yóò tó lódì lọ́lọ́ jù sí alága àbíjẹ́ òdìdí ẹ̀gbẹ́ gbogbo àwọn nǹkan wọn yẹn kéèyàn kéèyàn tó bá lọ ọ̀dọ̀ ọlọ́run inú àwẹ̀ míì látún wà yìí tọ́lọ́run pé kó o di àsìkò yìí ọlọ́run tó fún ọ lásìkò yìí kọ́ ọmọ bàárí ẹ̀rí kankan wájú ọlọ́run gba ẹ̀mí mi ògùn ìní kò jẹ́ yí padà rárá o ọlọ́run tó súnmọ́ ní chance míì kọ́rọ̀mọ́dá míì kó tó ní làpánù gbèsè ayé rẹ̀ gbogbo àwọn nǹkan tó bá jẹ mọ́ ẹbọ ká lọ jùlẹ̀ kálékún ní ìbẹ̀rù Ramadan ntọ́jẹmọ́ àkídẹ́ Islam Quran ọ̀bẹ̀nu àdìsá nàbí sallallahu alaihi wasallam ní ìtọ́fẹsẹ̀ nílẹ̀ ká máa lọ wáàsí táwọn onímọ̀ ń ṣe tíbẹ̀rù ọlọ́run tó ń bẹ fún wọn wá àti tá a bá fẹ́ máa gbọ́ ká máa wo nǹkan méjì mọ́ àwọn tí ń ṣe lára ìmọ̀ tó jẹ́dọ̀ kọ́ wà lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ náà sì ní kárí àmì ìbẹ̀rù ọlọ́run lára wọn kìí jẹ́ àwọn àfóòkùrọ̀ kìí jẹ́ àwọn àfáàrígbépá lọ́yẹ́ pé àpò wọn ni ọmọ dùn kìí jẹ́ àwọn àfóònífàbó sọkúsọ tí ọmọ dánú òwúrú kìí sáàfó náǹkà ní oún kádà yìí rí ẹ kìí sírú àwọn yẹn àwọn tó wípé arí ìmọ̀ ń bẹ fún wọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n aṣèrámì ìbẹ̀rù ọlọ́run lára wọn tí ọba wa bẹ̀rù ọlọ́run ó ṣùgbọ́n ara ní ìbẹ̀rù ọlọ́run lára rẹ̀ tó bá jẹ́ èèyàn lówó yóò tètè lọ sán bí ó sì ti san yọ ọbẹ̀ yóò sì ti lákọọ́lẹ̀ ikú fún ọkọ̀ ń jẹ́ lówó bàbá sàdé fún yí yóò múṣẹ́ ara mi ìbẹ̀rù ọlọ́run yẹn ṣùgbọ́n tó yẹ pé kò ti ẹ̀wọ́ rí rárá ọkàn gbégbé sí ayé játi játi ní ọlọ́run kẹfẹ́ ọmọ lárúbáwá irú àwọn yẹn ẹ̀ta kété sí wọn ẹ máa gbọ́rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà kí àkídà wa kó lè dá bẹ́ẹ̀ náà ni ìwọ ọlọ́run ká máa pé fún pẹ̀lú ẹ̀mí wa ká máa gbára lé ọlọ́run ká máa gbára lé dàá ká sì gba kádàrá ọlọ́run ká gbà gbọ́ bẹ́ẹ̀ náà sì nípa ọ̀rọ̀ wa tá a máa sọ ẹjẹ́ àbísí pẹ̀lú Qur'an ẹjẹ́ àbísí pẹ̀lú Qur'an kìí ṣe pé Qur'an wa jẹ́ pé láti kò fẹ́ pàtó ní ẹ̀ka ẹ̀ka láàárọ̀ ẹ̀ka lọ́sàn ẹ̀ka lálẹ́ ẹ̀ka lẹ́yìn ìsinmi ẹ̀ka lẹ́yìn atiku bá ká àsìkò ọwọ́ rẹ̀ láwàáyé àsìkò tó lágbára jù ní àwàáyé nípa Qur'an lọ́lọ́run fi ṣe oṣù Ramadan ní oṣù ẹ̀sà tó inú ẹ̀ ni ọlọ́run bẹ̀rẹ̀ sọ Qur'an kalẹ̀ fún lálaalẹ́ yóò sì méjì ọ̀pẹ́ láàrin ìbẹ̀rẹ̀ Ramadan dé parí àwọn parí Quran inú àdíjì tó sọ ó lé Ramadan tánú sọ sálà ń tẹ̀kàn ẹ̀ẹ̀mejì ní jù bí orí bí Quran fún tó rí báyìí pẹ̀lú òun sallallahu alaihi wasallam ká gbìyànjú lórí wípé à ń ka Quran dáadáa bẹ́ẹ̀ náà ni àwọn àdíkiri lè ń tọ́ bá sẹ̀rí àwọn ọlọ́run mú kìí ṣe ti àdádálẹ̀ la ilaha illallah ló lè ṣe subhanallah ló lè ṣe alhamdulillah ló lè ṣe allahu akbar ló lè ṣe àtàwọn àzíkìrì tó mú àdúà lọ́wọ́ tọ́yẹ́kí bó ṣe ń ṣe tó fi rántí ọlọ́run ọ̀njẹ́wọ́ ẹ̀sẹ̀ rẹ fún ọlọ́run bá lè kí ọlá nìyẹn aláhùnmá ìní aláàbíkiri kọwọ́ ṣokúrẹ́ kọwọ́ tó sì níbi bá dẹ̀sí ìrẹ́ ọlọ́run kún mi lọ lórí ìjọsìn rẹ bó ti rántí ọlọ́run bí àdúrà fún ọ láyà dúró máa fi ṣe ó fi ládọ́wọ́lá fi sọmẹ́wọ́ sẹ́mẹ́lá ní àdúrà lọ́jẹ́ àdíkiri lọ́jẹ́ ìṣọ́ra náà ló jẹ́ kápọ̀ lórí ẹ̀ kìí ṣe tú láti ní pé ńgbà tó bá tó sàlùwà ládìgbò tó sàdúà alátìgbọ̀yé nìyẹn ti rántí máa sàdúà rẹ lọ mọ́jọ tọ́lẹ̀ mọ́jọ jẹ́ ọba lé ìyàwó rẹ ìntàfẹ́ nìyẹn ṣùgbọ́n bá ti yàtọ̀ sí kò sí kódà ní jẹ́nẹ́bà kọ́ tọ́wọ́ afẹ́ pé ìdí ọ̀jẹ́ ń sàdúrà ní pé mo ní jábọ̀ náà wà torí ti wẹ̀ àà ọlọ́run pọ̀ lórí jù bá ń lọ kò tó wẹ̀ olè sàdúrà ọwọ́ ẹ̀sán olè sàdúrà kọ́ wá jẹ́ kí à ń ṣe àǹfààní ìdá mẹ́ta òru kan yìí tọ́yẹ́ pé láti fi bẹ́lọ́n láti sọ̀rọ̀ àforíjìn láti fi àfikìrì àti Ramadan ló yìí kódà kí sáàrí ó ti mọ́ súnmọ́ kò mí ìgbẹ́kọ́ ọmọ sàrí sàdúà kèsì gbọba tó jókòó sí ibi tó ọmọ jókòó sí kèsì gbọba tó gbé kóra wájú sàdúà sáàrí máa jẹ sàrí rẹ má jẹ sàrí rẹ kọ́ bọ́ kọ́lọ́nkọ́ gbálẹ̀ ti fún wa bẹ́ẹ̀ náà ni àwọn ìbádà tọ́jẹ máa ara ṣíṣe olórí ẹ̀ náà ni àwẹ̀ tá yìí tí ọba ní bá tí ọba lè tán má kankan kú o ìrókò wà ní àdíta Ànábì sallallahu alaihi wasallam wípé bá gba àwẹ̀ Ramadan lẹ́yìn Ramadan kò lè dàbí ètéèyàn gbà nínú Ramadan inú Ramadan kan téèyàn bá já gẹ́gẹ́ bó sọ yẹn kò sí ìgbà tó lè ẹ̀ kò sáré ẹ̀ ọgbà padà fíkì ọjẹ kan mọ̀kọ́ ọmọ wa rẹ̀ fẹ́ kì í pé bí ọ̀wọ́ ti wà fún kí n tọ́gbà nínú Ramadan iná ẹ̀ ní ọwọ́ àwọ́ àfún n tọ́gbà nínú àsìkò méje tó Ramadan kò rí bẹ́ẹ̀ ọgbà ń bá yí pé ẹyọ kan lọ jẹ ó sì gbé ẹyọ kan márùn lọ jẹ ó sì gba márùn tí ọba lè tán mẹjà àwẹ̀ rárá rárá rárá tọba di pé ọwà ń kọ́ndíṣàn tọ́lọ́ ń yọ̀ǹda fún ọ jẹun tó wà lórí ìrìn àjò àbí àìsàn tí ń ṣe ọ́ kò papọ̀ mọ́ àwẹ̀ ọmọ tẹ́lẹ̀ ọjọ́ tààrí tán ìjẹ́ni ẹ̀kíní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin àá òdìdí lọ́bẹ̀ ẹlẹ́ka ẹsẹ̀ rẹ ti ń gbọ̀n tètè ya lọ mú mi kó o sì jẹun torí náà lọ sọ pé wà látó lé kú bí àìdí kó ń ẹ má fi ọwọ́ nípa ìfàmúra yín ẹ̀mí rẹ pàtàkì láti ńgbàtẹ́ni rẹ̀ bá wà lórí ààbò tọlọ́run tó wà lórí ìtẹ̀mí yóò tún bá ń tó ju àwọ̀ ẹyọ kan tó fẹ́ jáun lọ ká gbìyànjú lórí wípé àjá àwẹ̀ wa tí ì bá ti pé ọba lè tán ẹjí ń fọmọ lọ́yàn tó bá lè tínú ń ta yóò di fọmọ lọ́yàn fèrè pé yóò jákalẹ̀ o yóò mọ fọmọ lọ́yàn zó tọ́wárí ife á ah, kìíní yìí ọbẹ̀ mọ́ ti bá tán o kò sí ìwọ̀n bí kọjá mọ́gẹ́ wá ṣe é gbé látàárọ̀ ló ti wá fi sàrí lẹ̀ lọ́wọ́ ní jẹ́ àti tọ́wọ́ ẹ̀kú o ti wà ní orí tọmọ tọ́jẹ́ pé tọmọ fi mọ̀ mọ́ ọkọjá là ẹ̀ẹ́ ṣùgbọ́n tí ìbá ti bẹ́ẹ̀ ọ́ bá àwẹ̀ dánra wò náà iye tó o bá ìṣẹ̀lẹ̀ gbà ń bẹ ó tó gbìyànjú ẹ̀ bọ́ọ̀ bá tẹ̀ lé bá gbogbo ẹ̀ tán èdè kọ́ wá ló ti lẹ́ ṣíṣì kan máa jẹ ọ̀sán lọ sábàdà kò rí bẹ́ẹ̀ kó lè dàǹfà ní àsìkò yẹn bẹ́ẹ̀ náà ni nínú ìbádà tó pàtàkì tó yẹ kí a mójútó nù Ramadan yìí náà ni ìnáwó àwọn ẹni ọlọ́run wọ́n ti máa ra oríṣiríṣi nǹkan sínú ilé tí wọ́n fi ṣe sàrá ṣùgbọ́n sàrá rẹ̀ tàkọ́kọ́ lé àwọn mọ̀lẹ́bí rẹ̀ o ìfọ́rù sọ ìmì rẹ̀ tí sínú fún aláwẹ̀ tọ́mọ rẹ̀ bá jẹ ti ọlọ́run ládáni ìdíyàwó rẹ̀ bá jẹ ti ọlọ́run nínú àwẹ̀ tó kò dé fún wọn ládáni ìfọ́rù sọ ìmọ̀ àkọ́kọ́ rẹ̀ nìyẹn lẹ́yìn ìgbà náà lọ́tọ́ bá wá tẹ́kù fún ọ lọ́sẹ̀ wà àdá bọ́ bá fi ń fún ní oúnjẹ tó ń fún ní tí ó fi sínú yọ́ tara rẹ̀ kò ní dínkù ó tún wá gbarú ládá tó ní ó tún gbà lọ́dọ̀ ọlọ́run ìwọ náà wà bó ti gba ládàá kódà àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé inú tọ́ba làtẹ́ ìmú tíyàn mẹ́bí mẹ́wàá tí wọ́n bá kóra jọ àbí mẹ́fà tí wọ́n kóra jọ tí wọ́n máa sínú lọ́dọ̀ ara wọn ẹni tó bá kàn lónìí ó tó dẹ̀yìn ọjọ́ mẹ́sàn-án tó tún kàn ẹkọ́nọ́míkálì kòkó wà lábá nípa wípé oúnjẹ èèyàn mẹ́wàá tó bá pèsè kalẹ̀ tí wọ́n jẹ̀ kan bẹ́ẹ̀ oúnjẹ èèyàn mẹ́sàn tó léhun láàrin ọjọ́ mẹ́sàn ìwọ náà lọ jẹ́ lọ́dọ̀ ẹlòmí ẹ̀yìn mẹ́rẹ̀ wọ́n wà máa gbá ládé èèyàn mẹ́wàá mẹ́wàá lójoojúmọ́ èèyàn mẹ́sàn mẹ́sàn lójoojúmọ́ fún tara rẹ̀ tó ń kòkó bá nípa aládá òtùnbà aládá tọ́gbọ̀ so ká mójútó kọ́lọ̀kó se fún wa zakatu yíyọ zaka rẹ̀ inú Ramadan ni kò ní yọ̀ mí mọ́ zaka ti lásìkò tí máa ń pé tọ́ba jẹ́ nǹkan oko ni ọlọ́run ti ní wà á tó hápá òwúyẹ ọmọ ọ̀sán bí ìjọsẹ̀ bá kórè náà ní ẹyọ zaka ẹ̀ sọ di inú Ramadan tọ́ba jẹ́ pé àwọn nǹkan míì ni tí èsè nǹkan oko bí owó bí ọjà bí góòlù ẹ̀ẹ̀kan lọ́dún ni ìgbà tọ́dún kan bá ti yípo bá náà lọ́yọ̀ zàkà tọba ti pé pérépéré ó ti dọ̀rọ̀ yẹn lé olórí ìdìnnà kó jẹ́nu Ramadan tọba jẹ́nu Ramadan ló pé mọ́ndàlá ọwọ́ tí fásiwá àwọn àfáàjò lé lórí pé ẹni tí èyọ tẹ́lẹ̀ tí ò tiẹ̀ máa ti kò tó pé gan tọwọ́ àwòrán pé ìtumọ̀ fi àmọ́ ti wàhálà pé ìgbà ló pé jẹun wọ́n wá mú rọ̀mọ̀dán ní bá dáì pé tí rọ̀mọ̀dán bá ti pé wọ́n mọ̀ yọ zaka àwọn ẹ̀ ẹ̀ wọ́n ní kò sí wọ̀ bẹ́ẹ̀ kọ́lọ̀ nǹkan gbà ní ìbádà fún wa bẹ́ẹ̀ náà ni ọrẹ títa dídá mọ̀lẹ́bí pọ̀ káàsì gbìyànjú tó bá rọrùn ká gbìyànjú láti ṣe ọmọra nínú rọ̀mọ̀dán tọ̀rọ̀ àánú hadith wa sọ̀rọ̀ muslim ikú òjíṣẹ́ ọlọ́run ọ sọ Ma'qal tí ọjọ́ yìí pé kọ̀ráyè tí ó múra pẹ̀lú àníbi ọ̀sọ́lọ̀ láàrin sáńgbà tó dọ̀ sí hajj òṣìṣẹ́ ọlọ́run wa sọ yìí pé tí Ramadan bá ti dé lọ sí umra rẹ torí pé umra tó ọba ṣe yóò jẹ gbèsè fún èyí tó rí ṣe pẹ̀lú mi hajj tó rí ṣe pẹ̀lú mi kò sí hajj pẹ̀lú àníbi ọ̀sọ́lọ̀ láàrin ọ̀sọ́lọ̀ ni mo fẹ́ wí nínú àdísì nínú ẹgbàá wa mi ọ فإن العمرة في رمضان تعدل حجة معي عمرة وباتي دين رمضان أتديدي أنتو سياجي فمي يجيزي الله صلى الله عليه وسلم nínú ẹgbà wa mi ó ní ìmúratọ ọba sí inú Ramadan ó ti dédé ájì tí túnmà sí pé ládátọ́ pọ̀ nínú ni ìmúratọ ọba sí inú Ramadan kọ́lọ̀ kó sí ní ìrọ̀rùn fún mi àtẹ́yìn هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم والصلاة والسلام على رسوله المصطفى وآله وصحبه ومن بأثر اكتفى أما بعد فاعلم عباد الله أن من شهد في هذا الشهر ليلة يقال له يقال لها ليلة القدر قال الله تعالى عنها إنا أنزلناه في ليلة الغدر وما أدراك ما ليلة الغدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ويستحب في هذا الشهر أيضا وخاصة في أواخره الاعتكاف اقتداء برسول الله صلى الله عليه وسلم وكان يعتكف في بداية رمضان في عشر في عشرة الأولى ثم في عشرة الثانية ثم في عشرة الأخيرة وداوم على الأخيرة فنسأل الله سبحانه وتعالى أن يسرها علينا وأن يتقبلها منا أدكني يا دولام أسركات جفان الله صلى الله عليه وسلم ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ má gbàgbé pé òru ń bẹ nínú Ramadan yìí tá ní òru abiyì ó ní lọ́dọ̀ ọlọ́run àbí kádàrá tí ọlọ́run bá lè lásán pa rẹ̀ nínú ní njọ ole lè mọ ntí ǹjọ́ ọmọ ntí ǹjẹ́ òru abiyẹn ihe abiyẹn náà lọ́jọ́ ipe òru ẹyọ kan náà ni ṣùgbọ́n lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tí ò sí Ramadan nínú ẹ̀ àwọn ọmọ nínú òru náà kódà náà wà nínú wọn pẹ̀lú yọ̀ǹda látọ̀dọ̀ Ọba gbogbo àlámọ̀rí iná ni wọ́n mọ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ náà ní túmọ̀ sí pé òru yẹn ti òru pa padà òru wípé iṣẹ́ táwọn mọ̀láìkà ó ti ọmọ èdè ènìyàn fún odidi ọdún kan ọlọ́run ọ ní kákàdá rẹ̀ wọ́n ti mọ ọdún kan ní òru yẹn ẹ̀ǹtí tí ó sin lọ́hùn ẹ̀ǹtí ó kú ẹ̀ǹtí ó bímọ gbogbo ti wà ní ọwọ́ wọn kọ́lọ̀ ń wa ń fẹ́ tí ń fẹ́ pé ká pọ̀ ní ìbáàdà ìjọ náà nítorí ọlọ́lá ju àwọn àsìkò míì lọ pípọ̀ ìrẹ́ lọ́lọ́run sọ pé ìsinlọ́run tá a bá sí lọ́njọ́ náà ó lóore ju ẹgbẹ̀rún kan oṣù lọ tí ò sílẹ̀ látòlù kọ́sídì ń bẹ̀ gbogbo mùsùlùmí tó bá ti kí irun mọ́gírígì àti ìṣáì nínú Ramadan ó ti bá lè látòlù kọ́dì níta tí wọ́n ń fẹ́ ní kó tó wá ṣe àlékún wọ́n já àwọn èèyàn kan ọ̀tàn ọ̀jẹ́ pé wọ́n wá ṣe lè látòlù kọ́dì lọ́dọ̀ tí wọ́n ìsọkúsọ ni wọ́n ń sọ àdádálẹ̀ gbogbo yẹn ìbáàdà àti ẹ̀gan láti fi kó o mójútó tó bá ti kí mágíríbì tó kí ṣáì òkúbálẹ̀ látọ̀kọ́dù kó o tún wá ti àlékún nípa iyanáfílà kíkà Qur'an kílẹ̀ ò tó mọ́ ilé ara rẹ náà ni o ti dé bàbá ìjẹ́ sí mọ́sálásí lọ́rọ̀ ọ̀rọ̀ fún ọlọ́ọ̀tẹ́ mọ́sálásí kò ní ọlọ́ọ̀tẹ́ níta ẹnìkan kan àbíká wá dá sílẹ̀ àwọn míì wọ́n ti ẹ̀kú àgọ̀ àwọn mùsùlùmí débi pé ọ̀sán gan wọ́n tọ́lá wọn tilẹ̀ látọ̀rọ̀ balẹ̀

ká mójú pé ìdálọ́bá ní àlìsíyámà eléyìí ni ìṣesí ànábì sallallahu alaihi wasallam ó ṣe ìdíkáàfù bẹ̀rẹ̀ rọ̀mọ̀dán alákọ̀ọ́kọ́ ní ó ṣe láàrin rí mẹ́wàá rin ó ṣe ní ìparí ṣùgbọ́n ìparí yẹn lọ tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ òun náà ló fi ilẹ̀ fún àwọn àwọn àdúmọ̀ rẹ̀ kọ́lọ̀ kó ṣe ní ìrọ̀rùn fún wa kọ́lọ̀ ètò dáńbẹ̀ kọ́nà jọ máa gbèrú sí i ètò kù díẹ̀ káàtó kọ́nà kọ́ bá yí padà sí dáadáa àwọn tí wọ́n máa fi olórí fún wa tí wọ́n máa jẹ ẹni ọlọ́run tí wọ́n máa páyàwó ọlọ́run tí wọ́n máa pe ìwọ rẹ fún ọ tí wọ́n sì máa pe ìwọ ọmọ àdúgbò fọ́mọ àdúgbò nǹkan dọ̀gbọ́n kó ṣe kó fún wa kó fún wa jọba yé wa lórí ọ̀la àti ọ̀la àánú rẹ wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọn wọ́n ti bẹ̀rẹ̀ fìtínà wọn kódà wọ́n ti ń búra wọn ti ń lépa ara wọn káàkiri gbogbo ẹ̀ wà lórí nẹ́ẹ̀tì gẹ́lẹ́ bá àmọ́ ike ọ̀pọ̀lọpọ̀ ọmọ kìí ṣe tiwa ni wọ́n bá ti àwọn tí wọ́n fẹ́ràn ọlọ́run tí wọ́n fẹ́ràn ọmọ ìlú nìkọ́lọ̀ nǹkan mọ èèyàn léwa lórí o ọ̀la àti ọláàánú rẹ̀ gbogbo omi tó ń dàrú lágbàáyé pátá ọlọ́run bá abu tútù o ọlọ́run bá abu tútù sí o ọlọ́run bá o wàhálà tí amẹ́ríkà tún fẹ́ dálẹ̀ pẹ̀lú kó n fẹ́ bọ̀m̀bá di Iran bó ti ẹ̀jẹ̀ pé síyà ni wọ́n ṣùgbọ́n tọ́bá ti bọ̀m̀báàdì Iran wàhálà tí ó ṣẹlẹ̀ sí gbogbo orílẹ̀-èdè Islam tó wà ń tò sí ìbẹ̀yẹ kékeré pàtàkì jùlọ Palestine bẹ́ẹ̀ náà ti ni Yahudi kò fẹ́ dúró lórí ibi tó wà nìkan ó fẹ́ gbalẹ̀ káàkiri ilẹ̀ lárúbáwá ni kódà ó fẹ́ gbàdé ìlú ìyàrá ó fẹ́ gbàdé ìlú Saudi Arabia gbogbo Lubnan pátálókè ẹ̀fẹ́ gbà wàtàwàtà nínú àjẹ́ndà wọn tí wọ́n sì ní àkọọ́lẹ̀ lórí rẹ̀ ọlọ́dàkùn mọ́sà àtẹ̀wọ́lẹ́gùn ẹ̀yìn ọlọ́dàkùn mọ́sà àtẹ̀wọ́lẹ́gùn ẹ̀yìn àti gbogbo ẹni tó dúró tì wọ́n lójú méjèèjì tó ń dúró lórí pé wọ́n ò ní ṣe ọlọ́run mọ́sà àtẹ̀wọ́lẹ́gùn ẹ̀yìn ọlọ́dàkùn mọ́jà yọ́ dàrú o mọ́jà yọ́ dàrú o nǹkan burúkú ń bẹ lọ́wọ́ wọn ọ̀nbẹ̀lọ́wọ̀ Amẹ́ríkà ọ̀nbẹ̀lọ́wọ̀ Israel ọ̀nbẹ̀lọ́wọ̀ Iran náà kódà tí mọ́ orílẹ̀-èdè mi tọ́jọ́ ìdè mùsùlùmí náà sinmi pé tọ́ba fẹ́ di tọ́ba fẹ́ lè tán àwọn náà ju tàwọn náà ta ọlọ́run mọ́jà yọ dàgbò ọlọ́run mọ́jà yọ dàgbò ọlọ́run tó kọjá bẹ́tẹ̀ rí járe o ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم يرحمكم الله